sọdáàkì ní ẹbá alukur'an ti ṣe tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó mú má lè kó wá dọ̀ yín gẹ́gẹ́ bí ìyàwó tẹ fẹ́ fún ọwọ́ àṣẹlẹ̀ so ibẹ̀ yẹn kò sí iye kankan tẹ fẹ́ fún ìgbà tó kàn wá ń bẹ̀ ni ikú ẹ̀fọn ni mọ́tà mọ́tà níbẹ̀ yẹn òun náà lówó gbà má bínú bẹ́ẹ̀ bá lówó àbẹ́ ẹ̀ bá lówó òdiwọ̀n abẹ́ ẹ ti ṣe ní ma ilé fífàn ilé yẹn ni wọ́n ní kí wọ́n fún ní owó gbàmábínú nítorí pé ńgbà tí ìwọ kọ lẹ̀ tí ò tí ì wọlé o ò tí ì sọ pé iye báyìí pàtó ni màá fọ́n sọ̀dà kí káfí máa wá wá ìdajì rẹ̀ tọ́ lónìí látàrí mọ̀kàwé mọ̀kàwé eléyìí ti mú wọn ṣèṣe nítorí pé mo kàwé mo lajú kò pé kóbìnrin bá wọlé ọkọ kó ṣàṣeyege nítorí pé ọ̀tọ̀ ní ìwé tọ́lọ́kà tó bá pé yàtọ̀ sípò gbédè ó tún fìwé yẹn ní màkà. ọ̀tọ̀ ní àtìrílé ọkọ gbé àtìrílé ọkọ gbé òun bùkátà ẹ̀kọ́ kan eléyìí tó pé o lè má rẹ nìkọ nírú rẹ níléèwé nítorí pé ẹni tí ó wà ń pò pé kọ́kọ́ òun lè jẹ fẹ́líọ̀ nípa níyàwó àbí fẹ́líọ̀ nípa lọ́kọ̀ọ́ yẹn kí tó bá kọkùnrin àbóbìnrin lọ́yọ̀ kọ́kọ́ tó ráwọn department kan wà tó yẹ pé nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ma ẹni tó ní í ṣe pẹ̀lú bí wọ́n tún ṣe ṣe ètò àjọkọ àjẹyàwó wọ́n fi lè jọ gbé wà láwọn ilé ẹ̀kọ́ gíga. akérèmọkùnmọ̀lá àti wọ́n rí nísìn látàrí pé ọmọ sọkún kàwé yóò wá máa wá lọ sọ fún ọkùnrin. So ní ìgbà tí ìbágbépọ̀ bá ṣe ṣe fún wa má tọkọ bá kọ̀ ọ́ lẹ̀ bí wọ́n sọ pé òun fẹ́ gba ẹ̀tọ́ kan ó wà nínú American law wípé tí wọ́n bá kọ obìnrin lẹ̀ wọ́n wọ́lọ̀ fóbìnrin nírú ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ yẹn kìí ṣe pé yóò gbà lẹ́ẹ̀kan náà kìí yóò máa gbà on monthly base. tàbí ìgbà tí èèyàn dáràn. tí ọmọ wa san ìtanràn lóṣooṣù so eléyìn wọn tanra ẹ dànù ni o because ọmọ pé American law ó wà nílẹ̀ kó tó gbà láti lọ́kọ lórí Islamic law Islamic law ti sọ pé ká máa kọ obìnrin sílẹ̀ ọkùnrin tọkọ kọ sílẹ̀ dáràn kì í máa sanwó oṣù fún ìyàwó tọkọ kọ sílẹ̀ ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń lò láwọn ilẹ̀ lárúbáwá mi gan níbi tí wọ́n ti tàpáyàpá sófin ọlọ́run àwọn ilẹ̀ lárúbáwá kan wà tó ṣe pé tó bá fi lè kọ obìnrin sílẹ̀ exactly irú àwọn àlànà tí wọ́n ń tẹ̀lé láwọn ìlú òyìnbó táwọn ò lẹ́sìn iná làwọn náà apply wọ́n sọ fún yín pé nítorí tí mo ọkọ obìnrin yìí sílẹ̀ o gbogbo dúkìá tó bá ní wọ́n pín sí méjì obìnrin kó dàjì ìwọ náà kó dàjì ilé ní wàhálà tó pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin tá lọ kí ọrùn ara wọn bọ̀ má pàá jùlọ àwọn ẹni tí ò gba kádàrà tí wọ́n padà lọ gba kodoro gbogbo àwọn ọmọ sáko lórílẹ̀-èdè mi torí pé orílẹ̀-èdè mi ọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́ tó sá lọ sínú òyìnbó bóyá torí kó lè bá rí staying permit àgbọ́dọ̀ fi ọmọ abẹ́ẹ̀ wọn náà ṣètò ìbẹ̀lú ìlú rẹ nìsín kò fẹ́ padà síbi tó ti wá má tó bá wáyé pé wọ́n lè lò gẹ́gẹ́ bí dírámà tó ṣe ké kàkà kó jẹ́ pé ìwọ lórí wọn mú náà bá rí ọrùn lẹ́fọ̀ọ́ ńkọ́ ẹlòmíràn ọlọ́mọ ńlá nà fún yóò sinà fún yóò lówó gidi níbẹ̀ so obìnrin tó ń sin mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ tó bá fi lè ṣèṣì sọ́kọ̀ ọkọ̀ ń sílẹ̀ àwọn máa behave arrogantly ni nítorí kò ní ti mọ̀ pé wọ́n nìyọ́ jẹ̀jù ok ká sọ pé ní ìsìn wọn á ṣiṣẹ́ kò sì wá padà ní one million dollars bó ṣe máa rondo ọmọ kó ti di rẹpẹtẹ ńlù tí sì wọn á lọ court wọn á ní wọn fún five hundred thousand dollars ọmọ pé ọkọ̀ dákú lọ sísọ ńlọbọ ṣiṣẹ́ yìí. so gbogbo àwọn òfin burúkú ọwọ́ aláwọn ilẹ̀ lárúbáwá kan náà Egypt so torí ẹlòmínà olójú kòkòrò ìnísọkọ fẹ́ lọ wa so kò yá ní wọn mọ́ àbí wa so nítorí ẹ omi ò ti kọ́kọ́ ti ránṣẹ́ lé ó sì máa kan ó ti ọba délé tán ni máa torí ẹ eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam bá dájọ́ lé lórí ń bí wọ́n ń pè ní obìnrin tó ṣe pé wọ́n fẹ́ lórí tẹ̀fọ̀wéyé ọ̀bù ọkùnrin fẹ́ obìnrin ó wá sọ fún yín pé èló ló fẹ́ gbà ń sọ̀dà pé òun fi ilẹ̀ fún ọ sọ. ṣùgbọ́n àwọn sọ fún mi ni pé èló ló fẹ́ gbà ń sọ̀dà pé ọ wà lọ́wọ́ rẹ̀ wọn á sọ pé òun ronú sí bákan náà làwọn obìnrin rí ní gbogbo bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin so wọ́n máa wò pé ah wọn fún chance golden chance so ẹjẹ kan ó wo báwo ló ń fẹ́ pé bùbùn tó wọ́n gbà orí ìròrí nígbà tó ń ti lówó lọ́wọ́ lóní kan lọ́ọ́ ro ìgbà tó ìbá ìró tán àdáhùn ti dé ń rò pé kó two hundred thousand lónà àzọ fífún ṣé wàrà àtìgbà tí wọ́n kọ́ ní kọ́ sọ́ọ̀yìn tó bá ní two hundred thousand ó tún lè wò pó kéré tí ó fọ́ sí tọ irú obìnrin yẹn wọ́n fi lé lọ́wọ́ pé wọ́n ní kó pe bùbúye tó bá gbà kò tí ì wá pé bùbúye tó ń fẹ́ gbà lọ́kọ bá kú ọkọ kú kí ni tóbìnrin yẹn padà gbà sẹ́mo pé ìwọ ni wọ́n fi sílẹ̀ fún pé kó o pe bùbùn tó bá fẹ́ gbà ìwọ ló sì sọ̀rọ̀ àìsí ìsan sọdọ àti fún ọ látàrí pé ò tí ì rí pé bùbù kò pé yìí sí ìyàwó ẹni tó fẹ̀yìn nítorí tó bá lọ padà kú àbọ̀kọ lọ padà kú wọ́n máa san sọdọ àti yẹn gbèsè ọkọ tí wàá kú nìyí bóò ni láti padà sọ́dọ̀ obìnrin máa pé èlò lọ́ọ́ fẹ́ gbà ká fi máa gbèsè tiẹ̀ náà pàtó san ọlọ́mọdé àní bímọ àní bímọ ọkọ wà láyé ni wọ́n ń sọ fún pé wà nípa ọlọ́pẹ̀ bùbú yé tó fẹ́ gbà pé bùbú báwò ó ti parí nìyẹn nǹkan tá a kàn ò ní sọ̀dẹ̀ àkọlùmẹ́tì sọ̀dẹ̀ àkè rẹ, rẹ̀ àwọn kan pọn ọ létẹ́lẹ̀ náà torí pé irú rẹ̀ pọ̀ báyà látàrí ìwọ gan alára báyà látàrí òbí rẹ̀ báyà látàrí àwùjọ yín àwùjọ olówó ni àwùjọ olóṣì ni gbogbo obìnrin máa ní level based on àwọn nǹkan wọ̀nyí ìwọ fúnra ara rẹ èsè kpọrọǹtù kótó di pé ọkùnrin yìí rí ọ ló ń fẹ́ fẹ́ ọ ọbọ lórí bó ti ṣe dáa tó ti kẹ́kọ̀ọ́ gan làákàyè rẹ̀ masha allah la quwwata illa billah ìmà tí ń bẹ́ńbẹ́ kéésì wà sá sá lè fi wé kúrún tuntun ọ̀dá nǹkan mọ̀ tí ó lè fìdí ìgò kọ́ ọ́ wọ́n lè fi wọ́n wéra wọn. ọmọ eléyìí òun tiẹ̀ wọ́n àwọn òfin ọlọ́run kò é sì ṣe pé aláàtì fi ṣe ṣàǹṣàǹ lásán wọ́n máa ń lò ó tún máa ń kọ́ àwọn obìnrin gan lẹ́kọ̀ọ́ kọ́dà gan ó ti hàn kúránì ó tún hàn àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam ó múra fún táàfi jàjàlá táàfi soríire kúrò láyé sọ̀kẹ̀lẹ̀ dàbí kúrúǹtì tó wáṣọ máa ń kọ́ fátì àlélá fi ní òfin máa dáhùn so eléyẹn ó máa ń fún obìnrin ní value bákan náà obìnrin eléyìí àwọn òbí rẹ̀ èèyàn pàtàkì lòbí rẹ̀ wọ́n dàbí ẹnìkan ni wọ́n lọ rọ́mọ ẹnìkan wọ́n á lò ń fẹ́fẹ́ ìgbà tí bàbá bàbá ọmọ yẹn ni wọ́n fún wa ròyìn ọmọ wa sọ fún ọkùnrin yẹn pé tó bá pò ń wọ̀ wọ́n fẹ́ fẹ́hùn ẹ wá yọjú sí bàbá wọn. wọ́n á ní ta dáàdì rẹ̀ ó lẹ́ni báyìí ni à ò ní lè fẹ́ ọ kí ló dé kí ló dé tó ní lè fẹ́ ìyẹn ni pé irú jàǹbá àwọn ọgbọ́n yìí tó ń fẹ́ lò kò ní ṣe lò fún bàbá eléyìí mo rò pé ha máa wù àwọn ọkùnrin pàápàá jùlọ ẹni tí ìwọ ọ̀daràn bá ti wà nú ọkàn fi ọmọ èèyàn kan lásán pé yóò dùn yàn tẹ pé ọ̀rọ̀ ní ti tọrọ báyìí tó gbà ń bọ́ọ̀lù dànù yóò tún yí pé vacancy ti sílẹ̀ ń bí o fẹ́ lómi ìjọba tó fẹ́ wọlé ọkọ olórí ibú ọ̀dà so àwọn òbí máa ń fún ọmọ ní value torí rẹ náà ní kò kíyèsí ara rẹ ẹnikẹ́ lómi ọmọ pa kíyèsí rẹ ìwọ̀n ara wọn ara tó ń ṣe bí ọmọ tayé ọba mu o so need to be responsible torí responsibility rẹ yẹn a need yẹ kìí ṣe fún ọ nìkan a need yẹ fún ìyàwó rẹ a need yẹ fún àwọn ọmọ rẹ a need yẹ fún àwọn mọ̀lẹ́bí rẹ torí pé ojú tí o bá fi wà responsible ni wọ́n fi máa wo ìyàwó rẹ ni wọ́n fi máa wo ọmọ rẹ làwọn fámìlì rẹ gan fi jẹyàn pàtàkì àmọ́tọ́ tí ti dààmú kíkà ń ṣèṣe pé kí ni ah, ayé ìdílé ká ọkọ̀lẹ̀ máa tọ̀ títì ọkọ̀lẹ̀ máa ṣe bí wéré ká tó gbé tí àti búrẹ́dì lọ́kọ́ máa mú títì. sọ̀kárọ̀ ọmọ pé tààní tààní ọkùnrin rádaràda ẹni àbúrò rántí ọkùnrin jẹ́ òní ẹ. So you need to prepare yourself. torí àwọn ọmọ ẹ̀yìn yẹn ẹ ní láti ráàyè fún wa torí pé tí ìwọ ọba wà responsible àwọn èèyàn tí ó wà responsible bíi tiẹ̀ náà ni ó fi ọmọ rẹ̀ àwọn ọmọ wa wò pé ọmọ ta ni ọgàn kẹkẹkẹ abẹ́tí abórí ẹ̀ dá o torí ẹ̀ pẹ̀lú àwùjọ àwùjọ yìí àwùjọ mọ̀sákìn là ń gbé àwọn èèyàn olówó tẹ́lẹ̀ náà wọ́n kẹ́lẹ̀ máa jánu lórí rọ́ọ̀.

torí ẹ̀ àwọn nǹkan yẹn máa ń fún àwọn èèyàn ní value ó sì tún máa ń da value wọn nù tí ọba ti dà ibẹ̀ láti wàá pé bùbù pé èló ló lè jẹ́ sọ̀dá kiri eléyìí láwùjọ kan náà iye tó lè jẹ́ sọ̀dá kiri eléyìí kò ní jẹ́ iye rẹ̀ ló lè jẹ́ sọ̀dá kiri eléyìí tọkùnrin yẹn bá wá kú á wàá torí rẹ̀ yẹn pọ̀ irú ọlọ́ọ̀ni ò sí o torí ẹ tó máa ń sakọ tó ń soge tó wò pé ẹ ever since in the history Inikini, inikini. kí ló ṣẹlẹ̀ gan irọ́ lásán àbọ̀ dá nǹkan kan mà ọkàn déjúmọ́ yàrá ever since in the history which history did you know? nítorí ká lómi máa ń wò pé àìwé ẹ̀rí tó ń gba gbogbo olú àwọn kò sẹ́ńtọ̀ irọ́ lásán oh, wàláyé ọgbà ìsìrì ọkàn máa sápá pípínsí rẹ bẹ́ẹ̀ àtẹ̀lé kẹ ẹ ọlọ́kọ sociology sociology kì í pé ní gbogbo olú àwọn ọmọ yìí látòkè délẹ̀ ìbú àtòrò rẹ kò sẹ́ni tó gbaru certificate ìrọ́lá sí ọmọ kọ́ máa lo yín pọ̀ sí ìgbélu abẹ́ẹ̀kọ́ ni ọmọ àlóyún ti wà tí ń gbèlú tí òun ọmọ palantí ẹnu bíi tiẹ̀ kò jẹ́ wọ́n mọ̀ pé ó jù ọ lọ irú ọlọ́ọ̀nì ká ẹni òsì eléyìí máa ń kọ́ yẹn tẹríba èèyàn fi ní máa sapa tankunbi kan ọmọ sapa kakaka nígbà tó ẹ kọ́ ọ̀dán kankan mà ọ̀dán kankan mà ló fi ń wọra pálí rọ́tọ̀ gbàtẹ́ lómi ti gbárù rẹ̀ níyì so èèyàn jẹni tó ṣe pé ó ní tẹríba wọ́n wọ̀ọ́rù obìnrin yẹn irun wọn pọ̀ gẹ́gẹ́ bí irun ọkùnrin náà ṣe pọ̀ so àwọn tó dàbí rẹ̀ ní válù rẹ̀ so àwọn ni wọ́n fi pè gbogbo èlò ẹ kí sọ̀dà kiri ọ̀jẹ̀ tára ti mọ eléyìí tí ọkùnrin bá ti lè kú tó fobìnrin tó fọ̀rọ̀ èlò ni sọ̀dà kiri ọ̀jẹ̀ sílẹ̀ fún ṣùgbọ́n tóbìnrin yẹn ò tí ì sọ pàtó iye tó ń fẹ́ gbà tọkùnrin fi kú ma lọ́wọ́ ní tó wò sọ̀dà kọ́l mẹ́tẹ̀ẹ́ sọdá àti àwọn arú rẹ̀ àwọn tó wà ní kíláàsì rẹ̀ àní dín nǹkan kan kù ń bẹ àti ní fi nǹkan kan kù àní dín nǹkan kan kù ń bẹ àní fi nǹkan kan ìyàwó yẹn ó sì jogún rẹ̀ yóò tún ṣe ìdá yóò ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tẹ́ bá wò dáadáa ẹ rí i pé bí wọ́n ṣe fẹ́ yàwó lélẹ́ náà fẹ́ yàwó bẹ́ẹ̀ sọdáàkì tó fún yàwó rẹ̀ yẹn owó kan tí ò lọ títí ni nítorí ọmọ lọlé ọkọ ọmọ níyàwó ọlọ́run ẹlẹ́dàá wa wá padà fi àlùbáríkà sí gbèsè ayé tiẹ̀ ó fa àlùbáríkà sí gbèsè ayé obìnrin lágbọ́n pé ọlọ́run bùkún ọ dání tó ní nǹkan lé ayé látàrí pé ọlọ́run bùkún obìnrin rẹ ó ń bí àwọn ọmọ ó ń bí àwọn ọmọ lábíyè ó ń bí àwọn ọmọ tó lálàáfíà ó ń bí àwọn ọmọ tínú rẹ fi ń dùn ọlọ́run ní kẹ́ máa bá wàhálà pàdé so bóyá sọdáàkì tó fún yàwó rẹ ń jẹ five thousand ìwọ kan náà lọ́wọ́ ń bùn ìyàwó five million lọ́wọ́ ń bùn five hundred thousand nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá fẹ́ pé kẹ́ ẹ máa ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa sí ẹ̀yin náà ṣe dáadáa ìwọ ọmọ pé tó bá fẹ́ yàwó ó ní di bàbá táwọn ọmọ kan wọ́n sáré tẹ̀lé ọbọ̀ amúsíláṣí nìyí ìwọ náà dé èèyàn pàtàkì lójú àwọn èèyàn tí o bá sí yàwó nǹkan ok wọ́n á pé ìyàwó tí wọ́n fẹ́ yẹn á bírun náà làwọn ọmọ ti ń bí wọ́n á pé wàhálà lọ́sàn-án wàhálà lóru àwọn dákúdájì yìí náà ni àwọn ọmọ tẹ́ ń bí foníkúfọ́láńdé ọlọ́wọ́n bò ṣe ti yín bẹ́ẹ̀ tó nínú pé èmi ń fẹ́ àlékún orí èmi ń fẹ́ àlékún dáadáa ọ̀ẹ́kọ́ máa gbé wọnú ìgbésí ayé obìnrin yẹn kó máa fi hàn pé ọmọ rírì pọ̀ fẹ́ẹ́ because ò lè mọ lórí ó dìgbà tó bá wù àwọn ẹni táwọn wà nù wàhálà tó jẹ́ pé ọkùnrin yẹn gan-an kò mọ nǹkan tí ń dùn mọ́ ọmọ aláyé báyìí látàrí ẹni tó fẹ́ so ọlọ́run bò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tó ní wá wà lọ́nà tó máa fi ọpẹ́ rẹ hàn tó máa fi ìdùnnú rẹ tó máa fi hàn ẹni tí ọlọ́run sì ti ṣe dáadáa fún ẹ báyẹn kò sí káfí ṣùgbọ́n wọ́n máa ṣe àwọn nǹkan míì tí wọ́n máa dùn ọ́ torí kéèké ṣe màláìka ìwọ náà ṣe màláìka so bó ṣe máa ń dùn náà lọ́ọ́ máa sùúrù sí pẹ̀lú báyẹn iná nílé yín ó sì máa tòrò ìní dáadọ́ ó sì máa pọ̀ àmọ́ táwọn bá ti wá jẹ́ kójú kan láti ríran pé aláṣùlù ni pé ìyàwó gbọ́dọ̀ máa ṣe dáadáa gbogbo dáadáa aláṣùlù sì ni pé kò gbọ́dọ̀ ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ kankan ó fẹ́ di màláìka nìyẹn kò sì lè ṣèṣe kò lè ṣèṣe torí ẹ kéèyàn kíyè sáàrin yẹn. tí ẹ máa fẹ́ yàwó ìyàwó tó fẹ́ lọ́ba bá kó ti lóyún gbólóyún ti wá nítorí pé wọn yìí sọ pé kó ti lóyún àfi nítorí pé kìí ṣèwọ ló fún lóyún tó bá tó a lọ jẹ́ pé wọ́n lọ bá fún lóyún a mọ̀ pé so ìdí ń jẹ̀ta ṣùgbọ́n ìyàwó tó wọlé yẹn ó ti wà ní oyún oṣù méjì ajẹ́pẹ́ ti kọ́kọ́ ṣe jìnnà ṣáájú nù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tẹ́ tí mo ń pín láwọn àwùjọ táwọn ọba ti gbẹ́sìn yìí gbogbo ru ọ̀rọ̀ yìí báyìí ntọrọ fọnkálí lásán ní kọjá mọ́ kankan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bí láwọn àwùjọ tí wọ́n bá ti lẹ́sìn ọmọ zina náà ni wọ́n so tó máa kó dálẹ̀ tán tuntun sà ọmọ tí wọ́n bí dáadáa tí ò jẹ́ zina láwọn àwùjọ wa wọ́n à pọ̀ àfi lọ́dọ̀ àwọn ẹni tí ń sẹ́sìn táwọn níbẹ̀rù ọlọ́run tó jẹ́ pé àwọn àlèsí àṣọ obìnrin tí wọn àlẹ́tọ̀ sí wò sọ àwọn eléyìí alẹ́ báyìí pé bóyá wọ́n jìnnà sí zina omi inú wọn náà lè jẹ́ kó ti bímọ zina ṣáájú kórìíra tó di pé ń fakó so gbogbo àwọn rọ́bìṣì yẹn Islam ò faramọ́ Islam ò faramọ́ ẹ sì mọ̀ pé ṣẹ̀tàn tó bá fẹ́ mú yàn ó perfect nípa bí ṣe máa mú yẹn yóò máa tì ọ yóò máa tì ọ yóò máa tì ọ dìgbà tó bá rí tó ṣe ẹ mọ̀ pé zina yẹn aburú rẹ̀ tán láyé téèyàn bá ti jìyà rẹ̀ láyé tó bá sì jìyà rẹ̀ láyé ìyà tó burú jáì ni ìyà tó burú jáì wàláì tó bá ma lórí ẹgbà lásán àti pé wọ́n gbé yàn pamọ́ fọ́dún kan ó burú púpọ̀ níbi ló ti jẹ́ gbáfẹ́ ìwà àgbàlagbà wọn àti ẹnìkan bá bọ ọfíìsì àwàdà lójúmọ́ náà fún ọgbù ọ̀nà dàdí ezeke ń lù ọ ti pé ká kanra lẹ́sẹ̀ o màá fi ọ fáin fáin à èmi náà adúró sèǹtì tó bọ́ lọ́wọ́ nínà ni wàá gbé balẹ̀ ilé ara rẹ̀ géńdé wọ́n ti tẹ̀ sórí bẹ́ǹchì gbogbo yẹn wá wòran kẹsùn sí kọrọfà wọlé ẹṣẹdá àdàbọhùnmá pọ ìfẹtùn mìíràn mọmìnì Ọlọ́run ní ọ̀ràn yẹn ni apá kan náà mọmìnì yóò tún wá wòran. àwọn bá a sọ pé sẹ́yìn tó ṣẹlẹ̀ sí bàbá sí ọkùnrin yẹn òun ò tí ì di bàbá tó tó wá ti di bàbá oko nìyẹn wọ́n sọ lóko tí èkó ni. <laughs> Ah, ọkùnrin tó máa ń de tó máa ń tọ́ èyí tó máa ń tọ́kìn ẹ̀wù rẹ̀ yẹn ẹ̀ ń tó ṣẹlẹ̀ sí tọ́kìn ní ìtì ìmẹ́ni tẹ̀ wí ẹ̀ ah, àbí tíṣà àdúgbò wa ọ̀gá ẹ̀ tiẹ̀ ògbé ara mu tí ó sì sínú pé yẹn sá ẹgbẹ́ ọgọ́rùn-ún á ah, ọlọ́run bá ga púpọ̀ kí ló dé tọ́lọ̀ fi pọ̀ ọgọ́rùn-ún ọmọ pé nọ́mbà nǹkan báyìí lẹ́rù ẹgbà ọgọ́rùn yàtọ̀ sí ẹgbà márùn sí ọgọ́rùn wọ́n tò sí la kọ́síkòtì ẹ̀ lọ jẹ́gbà tó tutù mú dáadáa bá a máa fi ẹgbà sí la wọ́n tó wá ní wọ́n gbé pamọ́ fọ́dún kan wọ́láhì táwọn aṣẹ́wó ayé bá sì dì lẹ̀ tí wọ́n ní ẹ máa wọ àwọn ẹ máa mú àwọn lẹ́yìn punishment yẹn tó o ti jẹ gbọ́ndrẹ̀ tán tún fi ọ́ pamọ́ fọ́dún kan tó o padà dé kọ́dọ̀ ní wo bẹ̀ ìwọ gan lè pèrè ọ̀pọ̀ ju pé kò ní í da fún un ẹ̀yin abatẹni jẹ́ èyí tẹ́ ẹ ti kó bá mi ń jọ sí ńbẹ́ <laughs> lára mi kọ́dà ń gba àmọ́ darí dé wọn ò rí ràn mọ́ dáadáa inú túbú tó sọ mi sí. so ìbàjẹ́ ò dín kù torí pé káyé ó lè bàa da a nídìí láti punish everybody sampo náà lásán ni bẹ́ẹ̀ ni gbogbo àwùjọ àwọn èèyàn márùn kan lè jẹ́ victim tí wọ́n jìyà lórí zina o but káàkiri kẹ́ mu ní all angles kálukú lè máa rẹ́ni tètè sọ fún pé ọ̀dà ẹni tí kìíní kan tójú ẹ̀ wọlé láyé àbí òyọ <laughs> torí ẹ̀ zina kò dá rárára ọlọ́ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run ló dá wa òun ló dá sẹ́tàǹsì ọlọ́run ló sì sọ pé zina ẹ má sùnmọ́ torí ìṣekúṣe ni ọ̀nà burúkú ni ìṣekúṣe ni ọ̀nà burúkú ni kí ni wọ́n ń ṣe nù zina tí ò láàrin ọkọ àtìyàwó. eléyìí á máa so ọlọ́run ọba ọ̀fẹ́ ká sì rànù ọlọ́run ọ̀fẹ́ ká sì bàjẹ́ ó túmọ̀ sí pé ọlọ́run gbọ́lá fún kẹfẹ́ra yín tẹ́ ara yín tí wọ́n bá wá jẹ́ gidi tí wọ́n fẹ́ sẹ́lọ̀n ntọ́lọ̀ fẹ́ kó o ṣe ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fẹ́ yàwó ọlọ́run torí pé ntọ́ ṣe. tó fi ní lùgbọ́ lọ ó ti pè fún kó ríran lọ́wọ́ lọ. torí ẹ fífẹ́yàwó lódodo máa ń jẹ́ sábàbí rírí ṣe nítorí pé ntọ́ ọba máa rí tó bá dá wà ó rí i pé yóò kéré sí tó ń rí lẹ́yìn ìgbà tó níyàwó kìí pé tọba kan ti fẹ́yàwó ni sámà máa rọ̀jò fún ọ rárá ìjáfáfá rẹ̀ ìgbìyànjú rẹ yóò lékún torí pé ìwọ gan máa sọ pé kìí ṣèmi nìkan ọmọ ọlọ́mọ tí mo gbé kalẹ̀ ńkọ́ bí mi bá tẹ̀ lè pé bí máa ń sọ yẹ kí n máa febi pa so pẹ̀lú bẹ́ẹ̀ fil harakati baraka lórí pé nínú kó sísẹ̀ ìbùkún ọmọ wọlé wa bọ̀ torí ẹ̀ ìwọ tó ń bẹ̀rù àwọn kọ̀ béèrè kan ránṣẹ́ mọ̀ máa mọ̀ má dáhùn wọ́n ní àwọn ti ríra àwọn àwọn fẹ́ fẹ́ra àwọn ìfẹ́ yìí sì pọ̀ ìfẹ́ rọ́ torí gbogbo ìfẹ́ tó bá pọ̀ kẹ́ tó fẹ́ra yín ìfẹ́ rọ́ ni ó náà ní máa ń padà gbé wọn lọ sí di zina ìfẹ́ òdodo ẹjọ́ wá nígbà tẹ́ bá fẹ́ra yín so àwọn òsìfẹ́ ṣe zina but ọkùnrin yìí kò wà financially good kí ni káwọn ò sè sàgbé bàbá yín nígbà táwọn tó lówó ju gbogbo aráàlú yín lọ wọn tó fẹ́ mọ́mì yín àbí ẹ̀kọ́ ni àbẹ́ ẹ̀ ti béèrè ńlẹ̀ ẹ̀ béèrè lálẹ́ ẹ̀sẹ̀ bá ti ẹ̀ pé mọ́mì yín ìgbà tó tó àṣẹ́sì bàbá yín tó rí pé yẹ́s tó a lówó báyìí ló ń tó gbà láti fẹ́ dáàdì yín tó gbogbo àwọn rọ́tà máa ń pa fúnra wa sójú ká já màláyìn náà lọ yìí sójú ká gbélé ayé ká gbádùn yìí náà lọ ni bàbá dá mọ́tò ni a máa rí mọ́tò public transportation wọ̀ bàbá dálé kọ́ káàrówó gbalé ẹni tí ó sì ní tẹ̀ ń rí lónìí o àìní lọ́kọ́ síwájú fún ọ tó ìwọ náà lára mọ́rora rẹ pin tó bá ti láníyàn pé wàá máa sojúṣe ọlọ́run bó sì nà fún lọ́nà tó lérò sọ lọ́lọ́run tọkàn á máa lálàá jojúmọ́ ìyẹn ti wọ thirty five ó tún á ní ẹ̀sà mo ní wípé òun o òun ní wet dream wet dream ojoojúmọ́ nítorí tọ́lọ́ ìwọ thirty five tètè ká pọ̀ lọ́mọ kéré jù ọmọ ọdún mẹ́wàá gbogbo ètò e ẹ̀kọ́ dọ́mà ó ti fi lálàá dànù ńgbà ọba wa fẹ́yàwó late comma wọ́n mọ̀ á lò ní ẹ bá ń complete sentence tó ọlọ́run má jẹ́ àrí tó ọ̀dọ̀ wa lọ ń gbọ́ yẹn lọ ń gbọ́ yẹn ọ̀gbọ́n káàdì yóò tó dé kó múra kó ti jẹ́ pàrọ̀ tí ó ti fẹ́yàwó fẹ́yàwó aláàánú lọ́lọ́ torí ẹ̀ jẹ́gbẹ́ mọ́ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó ń ti fẹ́yàwó gba ti wọ sí wa lójú kan ẹ jẹ rọ ma o má tán rẹ jẹ o aa ibi kabiru ni aa ibi kini kabiru lọ la kọmọ o gbádùn fada tobi sẹmọ pé fada tobi yàtọ̀ sí ìwọ dánfó tó ẹ ti ń bọ mbẹ irọ́ lásì so láàrin yẹn a gbọ́dọ̀ tètè múra aláàánú lọlọ so eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ o èyí ti tọ́ ma gbóbi ká my girlfriend ọ̀ gbádùn wọ mùsùlùmí girlfriend kọ́ boyfriend ok wọn á fẹ́yàwó wọn bá ba pọ̀ ti lóyún wọn ló ṣẹlẹ̀ wípé Basratu ibn Akdam ó fẹ́yàwó oní sọ fún wa nípa ara rẹ̀ pé èmi fẹ́yàwó ìyàwó tí mo sì fẹ́ yìí ọjọ́ màgé mo bá wọlé tọ̀ mo bá bá kó ti lóyún ó yẹ ká ní fura o ó yẹ ká ní fura torí ẹlòmíì pàápàá jùlọ tí ọ̀nà bá jọ màgé ọwọ́ tọ́lọ̀ tún sànù rẹ̀ tó ṣe zinari ọwọ́ pé ah ètò á báyìí à ń ṣe sọ̀láàtì lẹ́yìn sọláàtì ìṣá ni wọ́n àti yàwó lẹ́mìí ní mítìn tàkọ́kọ́ ọ̀sán ṣe kí bàbá ìmáàmù ó tètè sálámà sòwọ́ sálámà má wọlé lọ báyàwó rẹ̀ láì ní fura o ọ pàtàkì wàláhì nítorí pé téèyàn bá ti ní fura ẹlòmíì ò ní bẹ̀rù ọlọ́run ó lè jẹ́ pé ìdí tí ìgbéyàwó yẹn fi tètè bọ́ sí wọ́n fẹ́ rọ́ọ̀ṣì ẹ̀kan ni ó ti lóyún bọ́yọ́ yún yẹn ò sì josù kan lọ wọ́n ti fura ọba gbé wọlé fẹlẹ́ yín fún ọba gẹ́tì ẹ̀ àbí òye wàá dà firi ni so lọ́kàn sọ pé ah my dear ẹ kú oríire tí kí ni nǹkan ti dúró ókè nǹkan ti dúró ọwọ́ ilé kò tí ìjọ sùn lọ a lọ sítù wọn lóṣù méjì ló à lè bó ló ṣe dúró. wọn á ní ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ń gbà mí ẹ gbọ́rọ̀ <laughs> gbogbo agbọ́n bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní fura torí pé obìnrin tí nǹkan bá ti dúró sí lára nínú ìṣesí rẹ̀ yóò yàtọ̀ sẹ́ni tí nǹkan ò dúró sí lára ikùn yẹn lè má ti yọ ṣùgbọ́n tó o máa ń nífura àwọn béèrè tó o máa ń ṣe àwọn action tí wọn náà máa yọ ọmọ wò pé àbọ̀kùnrin ti mà ní ọjọ́ tètè jẹ́wọ́ bàbá yìí ó lóun fẹ́ ìyàwó ọmọge ni òun á wọlé tọ̀ ló bá bá ipò ti lóyún. anabi sallallahu alaihi wasallam ẹ wá gbẹ́jọ́ tán lánàá bí dá wọ́n ti pọ̀rọ̀ pọ̀ lórí adé tí sófẹsẹ̀ rìn lẹ̀ àbí òfẹsẹ̀ rìn lẹ̀. àkọ́kọ́ wọn ni lẹ́hìn sọ́dáàkù ó ti lẹ́tọ̀ọ́ sí sọ́dáàkù bí mẹ́tàlẹ́lẹ́tẹ́mí fọ́rjì ha nítorí abẹ́rẹ́ tó ti láǹfààní sí ah, ìyàwó rẹ̀ nìyà sọ láǹfààní sí abẹ́rẹ́. wàlúwàlẹ̀dù abudunlẹ̀k ọmọ tó bá bi ẹrú rẹ ní ọ̀jẹ̀ tó bá ẹrú rẹ ní wa idha waladat fa ajliduha tó bá bi ma ẹnìnálẹ́gba ẹgbọgọrùn kó ṣe zina wa farraqa anabi tún á yà wọn àkọ́kọ́ ọ̀rọ̀ pọ̀ lórí adéfì àwọn kan wọn wò pé kò fẹsẹ̀ rinlẹ̀ mọrsal ni àwọn kan sọ pé fẹsẹ̀ rinlẹ̀ ala kulli hal pé nínú ẹgbàá wáyé anabi sallallahu alayhi ó tọ́ka sáwọn adájọ́ kan òun náà ni bọ́tùlánù nikahil hamil min zina wípé ìgbéyàwó yìgì tá a so fún obìnrin tó ṣe zina tó ti lóyún látàrí zina ìgbéyàwó òun kò lálàáfíà ẹ̀rí pé ibi tó ti ta bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ ni tóbìnrin ó ti lóyún ẹyẹ. látàrí àṣemáṣe tẹ́sí ìgbà náà wọ́n wá láwọn sọ yìí wọ́n lè pé kò tí ì bímọ tá fi sọ yìí bí ìgbà tẹ́ ẹran bẹ́ẹ̀ wọ́n lè pé ìjọ tá a bímọ là ń sọ yìí gbogbo ọmọ zina ni ọmọ zina ni torí pé ìpàdé ti wáyé láàrin ọkùnrin àti obìnrin láìsí yege láàrin wọn eléyàn náà ni wọ́n ń pè zina. tọ́ zina ti ṣẹlẹ̀ ẹni tó ṣe àtẹni tí wọ́n bá ṣe àwọn mọ̀ pa àwọn ṣe zina lọ́jọ́ iwájú wọ́n lè parọ́ pé kìí ṣe zina lọ́mọ bá wáyé tẹ́ńgẹ́tẹ̀ ẹ̀ nísìnyí ká pé tí ìyá bá kú ọmọ zina òjògùn rẹ̀ bàbá yẹn lọ́wọ́ kú àti bàbá kú wọ́n wojú lẹ̀ wọ́n rí pé ń tọ́wà ń lẹ̀ pọ̀ tá a bá máínọ́ọ̀sì lè tá a tún máínọ́ọ̀sì lè tá a tún máínọ́ọ̀sì lè because majority ọmọ tí bàbá náà fi lẹ̀ ọ̀nà tọ́gbà ṣiṣẹ́ àti bí wọ́n kọ́ zina ni. bàbá rí pé nínú èèyàn twenty àwọn tí wọ́n jẹ́ wọ́n pé wọ́n pure ọ̀rọ̀ wọn ò ní zina nu fi wáyé èèyàn mẹ́rin ìyẹn sixteen kọ́ fún ọ̀lẹ́tọ̀ sí kò jogun yóò bá àwa ń rórí fèrèsì tó máa ní ẹ bá wa pín ogún sẹ́wọ̀n pín ẹ̀ sixteen yẹ kọjá minus abẹ́ẹ̀kọ́ ni wọ́n bá máa dọ́gbọ́n pé ah, actually n tó ṣẹlẹ̀ ni pé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ gbé yọ táwọn èèyàn pé a so igi yẹn ó pẹ́ sí igi tá a ti kọ́kọ́ so ó kẹ́ mi ló wọ́n máa ń so igi abẹ́gẹ́tì ẹ̀ ha so gbogbo àwọn nǹkan wọn nǹkan tẹ́ bá wí fáwọn àwọ̀ gbà àmọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmá kẹ́ ẹ múra láti parọ́ fọlọ̀ kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe parọ́ fáwà láti rí àǹfààní ayé tí ò ní ṣẹ́kù pẹ̀lú yín má lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmá wọ́n tán ara rẹ̀ o rò pé ẹlòmíì lọ wọn tán ọwọ́ náà ń tán láńtà wọ́n tán rẹ̀ dànù rọ́ lásán pàǹtí ilé ayé tẹ́ bá fi rọ́gbà àwọn ọ̀tá ríran ara ni àwọn kù àmẹ́ńtọ́ pa gbè fún rọ ìpàdé dàlà ìrà torí ẹ gbogbo igi tí a bá so pẹ̀lú oyún nínú kò so kò so ẹjọ́ obìnrin fírì máa so igi. eléyìí iná lọ̀rọ̀ àwọn ahlul madina iná lọ̀rọ̀ alimami ahmed àti àwọn tó pọ̀ jù nínú àwọn fuqaha olùkọ́ àti gbọ́ ní tẹ́wàá gbé láwa nílọ tí madam jókòó wọ́n ti ní kí mr man kó ní o tún jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló dé wọ́n fẹ́ẹ́ ṣàfihàn pàwọ́ ti so ìyí tọ́dún kan ìyàwó sì lóyún adúpẹ́ fọlọ́ ní àbíbáwò wọ́n nílò onílàfẹ́ so wọ́n pọ̀ èyí tó agbé inú kọ́ igbá ní àbí bọ́ọ̀lù wọ́n ń pọ́ yún ni ọlọ́ọ̀hì mùsíbà adúpẹ́ fọlọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ láwùjọ Yorùbá bẹ́ẹ̀ bá máa ṣe bẹ́ẹ̀ à ẹ̀ ń dá ọ̀ràn ọ̀ràn búukú tí ó fa àkóbá búukú fún yín jọ gbẹ̀ndàlùkìyàmù wọn náà tó wá gbé láwà ní orí bí ó sùkà ó ló ń bá wọn sọ yìí àwọn olódò burúkú tí ọ̀dà kankan mà nù ẹ̀sìn so ṣé igi lẹ́sọ abẹ́ ń sẹ̀sì ẹ́ kése igi nìyẹn sọ ẹ́ jẹ́ kóbìnrin obì mà àwọn àwọn olùmọ̀ǹpa ṣẹ̀rí àtúnṣọ pé ká kóbìnrin ṣe zìlà àkọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ gbà fún sọ yìí nígbà tí wọ́n lóyún torí kò ní jẹ́ yìí bí ẹ bẹ́ẹ̀ ti ń gbọ́ nísìnyí kò ní jẹ́ èyí nọ́mbà tù wọ́n ní àní jẹ́ kó ń zina yẹn kó fún zina àyàfi tí ọkùnrin àtòbìnrin yẹn bá tú bá ní tutù bó dodo tó sì hàn sí àsẹ́wọ̀n káwò àná wọn wọn ò jìyà ẹtí wọn á tún fẹ́ pọ́n wọn létò ń tọ́ràn àti mọ̀kóbi màá fìyà látọ̀ náà lọ rọ̀ṣọ̀ ẹ jẹ́ kí wọ́n túbá ní tútúbá tó ń hàn gidigidigidi tí ò ní pamọ́ kí wọ́n fi àbámọ̀ hàn gidigidi màánà látò sọpọ́tì pé kí wọ́n fẹ́ra wọn ó ti bímọ wọ́n hàn sí wa kí wọ́n túbá wọ́n kábàámọ̀ gidigidi màánà látò gbà kí wọ́n fẹ́ra ṣé gbogbo eléyìí làwọn ń tẹ̀lé tákìtì ọmọ bá ti lóyún táì lóyún àwọn bàbá ọmọbìnrin gan wọ́n tún máa pa àwọn òwe kan tí ò tẹ̀ relevant wọ́n níbi táwọn ti gun gi làwọn ti sọ ẹ dákun ṣé òwe yìí ń bára wọn mu ẹ wo ohun tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fi ń pòwe rọ̀hún wọ́n á ní ọmọbìnrin tó bá ti lóyún àwọn olè ránṣẹ́ sẹ́ni tó lóyún fún ni torí bí a ti gun gi là ti sọ ewu lọ́jọ́ra àwọn òwe náà ní the revision ká fi wo àwọn tí ò tẹ̀ ṣe déédéé ká máa gbàdánù gbàtẹ́ sáré alukura ni àbádìí.

ìyàwó nínú ìdílé tàwọn bọ́mọ bá ti lóyún báwọn kò tún ní báwọn gbélé mọ́ láti tọ́ táwọn bá ti mà ẹ gbọ́rọ̀ sásánù àbẹ́sì ẹ̀tún á ní kọ́ mo tún máa lọ kún ọmọ báàzì náà sùn bọ́ bá bí ma kẹ́ wàá bá wa ń gbà náà ẹ gbọ́rọ̀ yóò bá lẹ̀ bọ́ bá bí ma lè kẹ́ wàá bá wa gbà náà gbaná la máa bò níyàwó fẹ́ bó ó tiẹ̀ tó àwọn bàbá ń ra nù kan tó tún sọ fún ẹni tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ pé ọfẹ́ fẹ́ ọ ni ọfẹ́ fẹ́ ọ fi dá mi lójú pọkùnrin yan kíbi kẹ bọ́ọ̀tà kẹjà ni. pé ìtumọ̀ rẹ̀ náà ni pé kó fún lóyún wò <laughs> ìyẹn máa legalize haram ìyẹn legalize haram ìwọ́n tó ọmọ rú ọ̀rọ̀ àlùfàṣà bẹ́ẹ̀ sọ èyí ṣe kúkú so igi fún wa kó mọ̀ pé o ti fẹ́ yàwó. so torí di eléyìí tó o bá fi lè fẹ́ obìnrin kan tó yẹ kó ọ̀nà zina lọ́ba dé kó ọmọ yìí kó o ti rí yàwó fẹ́ o. nọ́mbà tù nínú ìdájọ́ tuntun wà ń bẹ̀ ìwọ nìsín o mọ̀ kóbìnrin yìí ti lóyún tí wọ́n fi ń so yìgì fún ọ ọ̀padà wa mọ̀ ó túmọ̀ sí pé ìwọ ìwọ kọ́ ló ní ẹni tó ṣe sábàbí tó fi lóyún kẹ tó kó tó di pẹ́ so yìí ọlọ́sàsẹ mẹ́sẹ̀ẹ̀sì ẹ̀ wá ni òun ló ń ranù ìwé ṣe oníranù eléyìí kò pé kóbìnrin ọmọ lẹ́tọ̀ọ́ sí sọ̀dáàkì ìgbà tó ṣe pé ìwọ ọmọ ipò ti lóyún torí pé ẹ̀tọ́ wo làbá sọ pa láti máa wò di ó ilé ìjẹ́ ti wọ bàbá tó ń wo blue film ẹ̀tọ́ wò lẹ ní láti máa wò díòǹdì ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́ọ̀dàkùn má fọ wa lójú kò sí ní wọn bò lè ṣe o wàláhì tàláhì kò sí ní wọn lè ṣe pé àti o bá sì fẹ́ tíráì rẹ̀ àwọn tí ń wò wò kú wò ẹ̀tọ́ wò lẹ ní tẹ̀ fi ń wò díòǹdì ṣé bí ẹ̀tọ́ tẹ̀ ń wá náà ní tẹ̀ fi lọ fẹ́yàwó bàbá sì fẹ́yàwó kí ló tún kù tó àwọn àǹdí ìrẹ́gbẹ̀ àtòrí ibú. ọ̀wọ́ pé obìnrin ti wá sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ìwọ sì sí aṣọ kúrò lára rẹ̀ orí ìdí rẹ̀ rírí tó orí ìdí rẹ̀ yẹn ó ti sọ sọ̀dá àkíyàn dẹ̀tọ̀ fún torí kò fi ọlọ́run tó fi hàn wá tí wọ́n bá ń tí wọ́n bá ń ṣe àlàyé kí ni jẹ́ ìgbéyàwó tí wọ́n bá ń ṣe definition wọ́n ní contract ni tó ṣe yí pé ó ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin láti máa jẹ̀gbádùn abẹ́ ìyàwó rẹ̀ abẹ́ nìkan kọ́ lára gbogbo erétọ̀ máa ń bá ìyàwó rẹ̀ ṣe kó lè bá dábẹ́ rẹ̀ nù bó ni wọ́n ṣe wá mọ̀ pé ìyàwó ti lóyún ṣé bó ti rábẹ́ rẹ̀ ni ọ̀fẹ́ máa bá a lò ní àti ọ̀pá ara ń kàn ó kíní kan ṣe kí ara ṣe ń kàn kí ló ó sáré ni láti ṣe kó sáré so àṣírí bá tú ok kí ló fọ́ ọ láǹfààní àtìrà bẹ̀rẹ̀ tẹ̀bí fífẹ́ tó fẹ́ ni ó ti lẹ́tọ̀ọ́ sí sọ̀dà pin níjọ́ asẹ́kù ní ìsinmi pé a wà lọ ìlàmán àgọ̀rọ̀rọ̀ kàbí ha ẹni tó ṣe pé ó kú ọ sí jàǹbá lórí ẹ̀ torí kéńké pamọ́ sí gbogbo èèyàn á padà sọ́dọ̀ wọlé obìnrin o ẹ sì máa pọ́ máa yín sí lóyún nílẹ̀ ń fi ránṣẹ́ sọ́dọ̀ ọ̀nà níyàwó irú bàbá ò lẹ́yìn ẹ̀dá ò sọ̀dáàkì mi padà ọmọ yẹn ti lẹ́tọ̀ọ́ sí sọ̀dáàkì o mo rò pé yẹn bàbá tó jàǹbá èèyàn oní òsèké ni ni ọ̀dà padà fún ọ ò ní sọ fóbìnrin pé ọ̀dà sọ̀dà ti padà jẹ́bẹ̀ gbogbo ara lẹ́yìn ni màá kó tì má lé lọ́nà àìgbẹ́sì ọlọ́run bá yé tu lélẹ́ ẹlòmíì ti dán wò tí ọlọ́ kó gbogbo wọn sátìmọ́lé so òun ti lẹ́tọ̀ọ́ sí sọ̀dà kìtọ́gbà àmọ́ta lẹni tó jàǹbá rẹ̀ ni wọ́n bá lẹ́jọ́ ah, àwọn náà máa àwọn náà mọ̀ wàláhì á lè mà kọjá pé á ti ọtí rú nǹkan báwọn ní tó lè béèlì wọn ní kí wọ́n fi dájú páwọn ọmọ. so eléyìí jẹba tọ nínú ṣẹlẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé kọlọmọdéárì wọn náà nípa àwọn obìnrin mi wọn níbẹ̀rù ọlọ wọn ń sọ pé wọ́n ti so igi báyìí ṣùgbọ́n wọ́n so igi láàárọ̀ wọ́n á sọ pé ìyàwó yẹn tó bá ti ṣe sọ̀látùl Maghrib ni wọ́n gbé wá sílé ọkọ wọ́n sì so igi látago mẹ́wàá ọmọbìnrin ti wà nílé àwọn ìyá bàbá wọ́n tún kọ́ lẹ́kọ̀ọ́ níwọ̀n bá tán lè bá sọ boyfriend rẹ̀ láti jọ ń kóra wọn ká tẹ́lẹ̀ tóbìnrin ọ̀padà jẹ́yàwó fún láàrin aago méjì sí mẹ́rin òun bá pè pèsè báyìí ṣe rí nù ṣùgbọ́n abọ́mù lọ́wọ́ kódà gan tó bá rí òun bó ń ṣe wáyé òun sunkún ni gbogbo singlet tó wà lọ́rùn òun ló ti tútù omi ẹkún ni ah subhanallah ẹ̀sìnmọ̀ kó obìnrin mi náà gbọ́n lọ títí wá sí àánú rẹ̀ lè ṣe mí ránṣẹ́ ó ń ṣe oníbẹ̀ ni àánú ẹ̀ ń ṣe mí tàbí kódà gan mi rẹ̀ tó lè rẹ̀ mí lẹ́kùn yà fi wọ́ nìkan tó lè rẹ̀ mí lẹ́kùn ọlọ́mọdé àgọ̀ kó la máa ṣe ní ìsìn ìmílẹ̀ ti múra kó la máa gírèbì là ń lọ àtìkú dẹ̀ wá tó dẹ́wà abẹ́rẹ́ nǹkan bá wọ́n bá ṣe ṣe ṣe wọ́n bá pàdé kò bá ṣe jìnnà rí láyé yìí àfijọ́ pé a ẹ gbà tó jẹ́ pé wọ́n ń lọ òun náà lákòókò fi gbogbo ẹlẹ́fù yóò ná ọ̀tọ̀ wò láì sàṣàrò subhanallah àṣé ìbálòpọ̀ tó ṣẹlẹ̀ láàrin obìnrin àtọmọ yìí. ló doyún tẹ́lẹ̀ yìí ń pè ní ọmọ ọkọ rẹ̀ a ọlọ́nkọ́ sànù wa o mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé yìí ẹ máa wọ àwọn tẹ́ fẹ́ fẹ́ ẹ má jẹ́ gàràngàrà ó gbé yín nítorí pé àìfarabalẹ̀ yìí máa ti ní lọ gbégbékúgbé mi ò ṣe zinari àfijọ́ látàrí àwọn olórí ibú tí àwọn tì wọ́n ó ti má bó ṣe lérí mú ẹ̀rọ àpò wọn kó tó sun kókó sẹ̀jẹ̀ singlet rẹ nìkan ló tutù àti gbogbo ṣòkòtò rẹ kó tutù kí lọ́kàn tó bá tún pe nọ́mbà yìí láyé ẹ̀ wá gbà sẹ́wọ̀n kára rẹ̀ ọ̀gbà lẹ̀ wọ́n ní ẹ wọn nìkan ló lé rẹ mi láì ṣe bèbí ọ̀hà lọ rẹ̀ ibi tó ti lóun rẹ̀ òun bá rẹ̀ ra rẹ̀ aburú bá ṣẹlẹ̀ yọ wá délé ọkọ njẹ́ yọ máa sọ fọkọ kó ti rẹ̀ ọ̀njù má fọkàn kó ti rẹ̀ ọ̀njù ẹ̀ ń jó ni ṣe ijó lẹ̀ ń jó lẹ́yìn látàárọ̀ ní àgbà àgbà nígbà tí jíjó lọ ṣàlàyé ẹ̀ fún mi èmi lọ́kọ ẹ̀ ṣàlàyé ẹ̀ wá di pé àlàyé ò ṣeé ṣe. pẹ̀lú gọ́ọ́lá àṣírí ọ̀padà tu náà ni. ẹ jẹ́ kọ́kùnrin mi náà sùn kò tún kò tún mọ rí pé gbogbo ọ̀nà kan sílẹ̀ bí ọ̀nà ọjà ni ó ti yẹ kí ọ̀nà ọmọ pé dárí sọ́ǹfẹ̀. so túmọ̀ sí pé tí wọ́n bá ti lè jẹ bẹ́ẹ̀ omi náà tún wà tí ò ní ìyàwó yẹn hàn lójú. kọ̀ hàn lọ́wọ́ because by the time tí wọ́n fẹ́ wo obìnrin tó fẹ́ fẹ́ bójú náà ló wò tó bá sùn rọ́wọ́ rẹ̀ tí wọ́n sọ pé gbogbo beauty. tó bá fẹ́ mọ̀ bóbin bíútì bí ò bíútì ìkan ọmọdérin yìí ni báwo ló ṣe rí yàtọ̀ sípò rójú rẹ̀ ó ti tú ọ̀hún nídìí kan sọ fún pé kínní kan akramakumullah ìwọlé jẹ́ ìwọlé lẹ́ bá rí funfun ẹ̀rí funfun láyà rẹ̀ bíi máàpù polilé ìgbà wa ẹ actually ẹ kíní kan gbà kékeré ni à sọ̀rọ̀ àrẹ má sùnmọ́ o má sùnmọ́ ọlọ́mọdé agbégbèkúgbè o bẹ́ẹ̀ ni wọ́n á nù hadith tó ń ti lórí ẹ̀ ìgbà náà bí fẹ́yàwó kan ìgbà tí ìyàwó yẹn wá bọ́ra lẹ̀ ó ti wọlé tánàbì fẹ́ sùnmọ́ anábì bá rí funfun láyà rẹ̀ ọjẹ́ àmì ẹ̀tẹ̀ anabi sallallahu alaihi wasallam wẹwẹ kọ máa lọ sílé yín ẹ wọn alágbájá ẹ fún nígbà aṣọ méjì yẹn ni pé gbà má bínú yàtọ̀ sí sọ̀dá gbà má bínú tọ irú rẹ ń jà padà dìtẹ́tì pé adẹ́tẹ̀ ni wọ́n fún ọ fẹ́. so obìnrin yẹn yóò gba sọdáàkì rẹ̀ fún di rẹ̀ tí wọ́n ti rí wàláàkìn àwọn bàbá táwọn jàǹbá rẹ̀ fi adẹ́tẹ̀ fún ẹ tí wọn ò fi hàn ọ́ ipa dẹ́tẹ̀ ni kó tó di pọ́ lọ fẹ́ ọ padà lọ gba sọdáàkì rẹ̀ lọ káwọn kó sì máa yá àwọn bàbá náà kì í ṣe pé owó tó máa gbà lẹ́ẹ̀pẹ̀tọ̀ ó ti búrẹ́kẹ́ o kówó wá o ó ló fẹ́ gbowó òun o màmá tó lórí ibu rẹ̀ rí tó fi ló fẹ́ gbowó kí ló lórí ibu ti ń gbé pamọ́. so ẹ̀yin ẹ̀yin lẹ́kọ̀ọ́ bá pò ní ìṣe owó tí fresh wa lẹ́sàwó di ẹ ìṣẹ̀rí àìsí dájú púpọ̀ púpọ̀ torí pé tí ẹ bá fi lè mówó lápò yín fi di ẹ̀ tún ní jàǹbẹ̀ lómi ìmọ̀ lórí ọmọ ìláìláì pé à èyí tá a ṣe tọ́jú ajé omi lọ́wọ́ ti kọ́ mi lẹ́kọ̀ọ́ yá tètè ṣàlàyé fẹ́lẹ́ yìí ọmọ wa tó orí tó fẹ́ fẹ́ tó ju rẹ̀ tó wù ọ yìí adẹ́kẹ̀. ó sì ń bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tó lè kó fẹ́fẹ́ <laughs> tó di pé sẹ̀ríà ò ní gbà sẹ̀ríà ò tì ọ́ títí kùtì torí pé ẹ̀tẹ̀ ń bẹ́ẹ̀ nù kan mẹ́rin tíṣe rẹ asọpọ alẹ torí rẹ bí wò ó ti ẹfẹ ayá yìí torí pé ẹ̀tẹ̀ ń bẹ nú àrùn tí máa ràn ǹbẹ́ náà ni kí kọ́lẹ́ pé ìyàwó àbọ́kọ ń ṣe skọ́skọ́ orí wọn ti dàrú wọn á pé màmá mánéjẹ manage what tó bá tí lóru tó gbọ́bẹ sí ọlọ́run kan ní dúnbò ẹ̀ sòwọ́n mánéjì rẹ̀ lẹ́yìn so bẹ́ẹ̀ náà ni obìnrin tó ṣe pé adẹ́tẹ̀ gangan lò no ẹ̀tẹ̀ aká gangan lò wèrè adẹ́tẹ̀ aká ẹ̀tẹ̀ bá ti burú lára yóò máa gé ọmọ ká ọmọ akọwọ àti tẹsẹ̀ ó yẹ ká máa nífura ẹni tí irú rẹ̀ ń bẹ fún ẹ ti mọ níbi ẹyinjú rẹ̀ gan ẹyinjú yẹn wọ́n fẹ̀ ju bó ṣe yẹ lọ yóò máa ṣe pin púpọ̀ àṣẹwìn lẹ́yìn lọ́wọ́ àlọ́fẹ́ lọ́kùnrin ìwọ ẹ̀ lọ́fẹ́ lóbìnrin ṣẹ̀rí àgbà pé wọ́n ti torí rẹ̀ tú wọn ká ẹlẹ́kẹ̀rin ọ̀nà làrùn abẹ́ ó jẹ́ pé obìnrin yẹn kò sí bọ́kùnrin sì lè wọ ara rẹ̀ kíní kan ti wù ní abẹ́ rẹ̀ tó jẹ́ kò ní jẹ́ kí abẹ́ ọkùnrin ọ wọlé sáyẹ̀nsì mẹ́díkàlì wọ́n ti ní ìlọsíwájú débi kí wọ́n máa ń ṣe operation fún àwọn obìnrin bẹ́ẹ̀ àmọ́ wọ́n ti ṣe irú ìbéèrè bẹ́ẹ̀ rí mo rò pé ẹnìkan fẹ́yàwó ìyàwó yẹn láti alẹ́ àná títí tilẹ̀ fi má gbogbo bọ́kàn ṣe ń struggle láti bá a lò ó struggle títí títí tí abẹ́ rẹ̀ tún fi rọ̀ àfi bí okùn tí wọ́n fi ń sásọ nítorí pé ọ̀nà dípin ntí máa jẹ́ kọ́nà dípin náà ní kẹrin ó hù nínú abẹ́ obìnrin tó dínà yẹn àbí kí ẹran máa hù nínú abẹ́ rẹ̀ amábitọ́ yẹ kọkùnrin ọba lò gbà ó ròǹdó títí débi pé ọmọ akáyọ̀kan lè wọ̀bẹ̀. irú eléyìí ni wàá ń do obìnrin yẹn láàmú ṣé ìwọ náà tí wọ́n ní kọ́ lọ lé ọkọ tó ń soge ní òkùnkùn mi tó ń gbé ká ó di ìgbà ọba tó lọ́kọ àṣírí ó ọjọ́ tètè lọ kọ́ pé dílé lọ́ọ́ bá dé wọ́n á ní ọkùnrin á sọ fún mi pé wọ́n ní wọ́n sì operation wọ́n fi fẹ́ ojú abẹ́rẹ́ wọ́n ò kúkú mọ̀ pé irú nǹkan bá ń ó lè dùn láàmú ọkùnrin á ní kò lè wo òun fẹ́ má nítorí pé wọn ò lè sọ operation yẹn àbí kí wọ́n sí gbogbo ara rẹ̀ lẹ̀ kí wọ́n máa bù lábẹ́ òun tún wò bíi pé artificial ńlójú ara rẹ̀ tó wọ́n máa bá lò kí ẹsẹ artificial bófin bá lọ bí máa ń gbà mí tọmọ ọba jáde lẹrọ tí wọ́n máa tí àwọn. tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹmbẹ o torí ẹ̀ wọ́n bẹ nù àwọn olùmọ̀ ká sọ pé kìí ṣe gbogbo sọdá kìlá fún obìnrin kátó wa lọ bá bàbá rẹ̀ ká gbowó wa padà. àdìfẹ́ tó ń tọ́ka sí pé tí èèyàn bá ti lóyún zina o wọ́n fi yà jẹ o àmọ́ ta lọ́sẹ̀ òun la fẹ́ fi yà jẹ yàtọ̀ sẹ́ni tí ọ̀sẹ̀ wala taziru waziratun wizra ukhra anabi sallallahu alayhi wa ó rí bàbá àtọmọ kan anabi anibó lélẹ ìjẹsì ọ ó ní ọmọ òun nìyí. arábìnrin láyé jìnnì àlékè wọlé tẹ jìnnì àléyé kò ní bọ jì ẹsẹ̀ tiẹ̀ ìwọ náà sì ní bá jẹ ìyẹsẹ rẹ̀ ìgbà tóbìnrin yẹn ti lóyún ó ti wáyé nù àdìsọ̀gà mẹ́díyà náà tó lóyún tó ló ń ṣe zina tí ẹnìkan bá wá nínú àwọn èèyàn rẹ̀ táwọn ìbísọ̀lọ́ lọ́wọ́ àti ẹ̀rọ nǹkan máa mú lọ tí ó fi bímọ bí wọ́n bá bímọ tó lè má rẹ̀ dìgbà kan kó tún amú padà wá fún mi. tó eléyìí náà ní wọ́n ní ńgbà tó bímọ anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n nà lẹ́gbàá lẹ́yìn ìgbà tó bímọ lẹ́yìn ìgbà tó ti bímọ torí kí tá nà bá na aboyún lẹ́gba torí pọ́kà ṣe zina ẹgba yóò ta bọ́ mà ní tó bá ti ṣe ìyá tó lóyún ó ti ṣe ọmọ kódà kẹ mẹjẹ kẹgbà yẹn ta bá nu ìlú fà ló jẹ pé tíyàwó rẹ bá lóyún tó bá da gbogbo nǹkan rú fún tó bá lọ́kàn jẹ́ wàá rí i pé obìnrin yẹn ò ní gbádùn ọmọ tó wà nù rẹ̀ kò ní gbádùn yọọ máa jà yọọ máa ṣe yọọ máa wọ pé kí ló ṣẹlẹ̀ sí màmá òun nítorí pé gbogbo bí oúnjẹ tí wọ́n ń ba lálàáfíà ìbálẹ̀ ọkàn ìdùnnú tí màmá rẹ̀ wà nù ẹ̀ wọ́n máa rí reflection rẹ̀ níṣẹ́ tó ti dá gbogbo nǹkan rú fún báyìí ó rí i pé ọmọ náà ní gbádùn nínú báwo wá níjọba jẹ́ lólù kò ní rọrùn torí ẹlòmíì ìwọ ló ṣe sábàbí tóyún fi jábọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa. pọ̀lọpọ̀ ma torí tẹ máa ti ń bóbìnrin tó lóyún fa fìtínà pọ̀ jù ọmọ lè jábọ́ ọmọ lè jábọ́ òun gángan fúnra ara rẹ̀ ó lè pẹnu ń bí òun látàrí pẹnu ń bí òun kọ́ mẹ́jẹun ó rí tí wọn náà ti ń halẹ̀ wọ́n padà máa sọ fún pé lákùnjẹ́ o má pọ́ ọmọ mi ọ, má pé ọmọ àwọn ni wọ́n mọ̀ pé ń bẹ́ ń bí tó fi ṣe wèrè tèèyàn gbọ́dọ̀ jẹ́ni tó fi sùúrù sọ̀rọ̀ rẹ̀ by the time tó bá ti ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ tó ń pè níyàwó wàá fi sùúrù kún ọ̀rọ̀ rẹ̀ àwọn ẹni tí bá ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé Allahu Akbar ìgbéyàwó a máa tún ni òdodo ni torí pé òní fẹ́ lóko èèyàn lọ́rùn kò bá jẹ́ tìyàwó kò bá jẹ́ tọ́mà tọ́ wọn nígbà tó bá tó ma, ni wọ́n Abukata ìdájọ́ mi nù tóbi bá ti lóyún àbùkátà pé ṣe ó ṣe zina rẹ àbó ṣe zina àbùkátà rẹ nítorí pé ọlọ́kọ báwo lóyún ṣe gan mọ́ la oyún yẹn ṣàdédé gan mọ́ lára ó ní the processing tá a bá ti rí tóbìnrin kan lóyún tí ó sì lọ́kọ kí láàmú kó ṣe ó ṣe zina tó bá ti lóyún. torí rẹ oyún ó ti tó wa kò bùkátà kẹ́ni náà jẹwọ kò bùkátà ká máa wẹ́lẹ́rì oyún ti tó ó gan ló lágbára jù torí ẹni Umar ló sọ pé nínú kẹ́ni tó ṣe zìnà jẹ́wọ́ àbí ká rá àwọn ẹlẹ́rìí àbí ká róyún Umar ló ní àbí ká róyún ṣé tá a bá ti róyún kí ló tún kù. oyún òsì ṣe gbé pamọ́ kí ni rọ́bà kan àtàwọn obìnrin máa fún mọ́kù ó lè sọ pé náà òun tóbi òun fẹ́ look smart tó bá fi fún oyún títí oyún ọ̀padà já rọ́bà àbí òye wa yọ padà já tọrọ ọmọ ọlọmọ náà fẹ́ mi ó ti lè pa mí sínú ẹ̀ ọ̀ gbádùn so àṣírí ọ̀padà tú náà ni torí ẹ̀. bákan náà ìdájọ́ tánàbì sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá tí wọ́n lọ dáńbì pé tóbìnrin yẹn bá ti bímọ ti dẹrú fún ọ mọ̀ ní sàá dẹrú fún wọn ní nítorí pọ́ máa zìnnà ni ẹ sì mọ̀ pásítọ̀ tí a ń sọ̀rọ̀ yìí ṣẹ̀rí àwa ní àtẹ̀tù pèk wọn bá bí ọdọ akọsọ pé wọn ló fún lóyún mo rò pé yọ wa ẹ mẹta ọmọ mi ọdẹrù ọmọ rẹ bá o sọ pé ọwọ ẹ mẹjọ ọmọ mi bẹ́ẹ̀ ó ti tó wa láti tún láti tún ṣèdájọ́ fún wa náà o <laughs> ti jẹ́wọ́ zina torí ẹgbà pé nìkan wọn ò bí dákọ́ láyà láti sọ pé mi mọ̀ lọ́mọ yẹn automatically ọmọ yẹn wọ́n ní yọ dẹrú fún ẹni tó tí wọ́n parọ́ fún pé kò lóyún tọ́ wọ́n ní sebóun ló jẹ gbèsè pé yóò tún san sọ̀dáàkì fún ẹ̀kọ́ ayẹ kó jèrè pọ́mọ rẹ̀ náà ẹrù tiẹ̀ ní ọ̀dà wọ́n jẹ́ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ló sì tètè kọ́ ẹgbẹ́ ànábì sọ bẹ́ẹ̀ kó lè bá jẹ́ ìfìyàjẹ ìyáhùn lórí irọ́ àti zina ó sì ṣeé ṣe kọjá kí wọ́n ti pàdájọ́ yìí rẹ àwọn kan ti sọ fún ìbẹ̀rẹ̀ sí Islam torí wọ́n sọ ikú tẹ́lẹ̀ nígbà tí Islam bẹ̀rẹ̀ tí ọmọlúwàbí bá jẹyàn lówó tí ò rí san ṣẹ̀rí àgbà kan sọdẹ̀rù èsì kan fi ṣe wọ̀fà kan mú lẹ́rù ṣebí wọ̀fà tó bá ti san owó yóò pọ̀ ní ìwọ̀fà eléyìí ẹrú so ṣùgbọ́n wọ́n padà parẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbà òsì tàbí ṣùgbọ́n ike tá a bá wò dáadáa a rí pé ṣẹlẹ̀ ẹ̀sìn Islam ó dín náà bàjẹ́ kò fẹ́ ká ṣe ó lé wa jìnnà sí i má bàa yọ ọmọ ọlọ́mọ o má bàa yọ ara rẹ jẹ́ nítorí pé ẹni tí ń bóbìnrin ṣe zìnà ó bá yé obìnrin yẹn jẹ́ ni o ó sì fẹ́ bá yé ọmọ tó lè tara zina wáyé jẹ́ ẹ dákun kí ọmọ ẹ ṣe jẹ́ sábàbí fi wáyé lọ́nà tó dáa ẹ fẹ́ jẹ́ sábàbí fi wáyé lọ́nà tí ò dáa ìpinnu ọkàn ọlọ́run máa ń fi jẹ́ kéèyàn orí dáadáa sí ọmọ fi ń lé jìnnà àmọ́ tí èèyàn bá ti nípinnu ọkàn lèèyàn máa ń wá wàkúwà ẹ jẹ́ ká ní ìpinnu ọkàn ìyàwó ni mo fẹ́ fẹ́ mi ń wá wàkúwà ọmọ gidi ni mo fẹ́ bí mi ń fẹ́ ọmọ ẹ̀zìnà ẹni tí ń kù tí ó jẹ ọmọ fún mi tí ó jogún mi halalan tayyiba ni mo ń wá mi wá ọmọ tí wọ́n mọ̀ wá rojọ́ lórí ẹ̀ sọ́mọ ni àbí ìsọmọ àbúrò rẹ̀ kí wọ́n tún dé pé náà ẹ̀gbọ́n mi ọ̀fẹ́ yà rẹ̀ tí wọ́n fi bí gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní ìsì gbogbo ń tẹ̀sí sè tílé fi jó ọ̀ràn ni ò tí ì ṣẹlẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ tí ì tú síta tọ́ràn bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ ta ṣẹjá sọ́ra ẹjá dínà sí ń tọ́lọ́wọ́n bá wọ̀ fẹ́ẹ́ gbogbo kọjá kọjá náà ni mo ebi oníkálukú ọ̀hún ní fẹ́ kápọ̀ mọ́ òun ni wọ́n bá ṣe zina àbúrò àbáǹtí òun ìyá òun àbábúrò àbẹ́gbọ́n ìyá òun ẹ̀gbọ́n àbábúrò ìyá òun àbọ̀mọ́ wọn kò sẹ́nìkan nu wa tí ó wù láti gbọ́ pé wọ́n bá wọn ṣe zina gbogbo àwọn míì náà tí wọn náà lè máa lépa pẹ̀lú zina ọmọ ẹnìkan ni wọ́n àbúrò ẹnìkan ni wọ́n àǹtí ẹnìkan ni wọ́n àwọn náà lára wọ́n níyà àwọn náà lára wọ́n ní bàbá láwọn fámìlì tí ò ní fẹ́ gbọ́ wọ́n máa ta àwọn wa lọ́lọ́ sàtìmẹ́sì bóbìnrin bá gọ̀ débi pọ́fẹ́ fàyè zìnà sílẹ̀ ìwọ ọkùnrin gbọ́n rántí àwọn méje tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ ọ̀gbẹ́ni làlùkìyàmà ọjọ́ tí ò ní síbò òjì kan àfi ti Allah nínú wa wa rajulun da'athu imra'atun dhatu mansibin wa jamal faqala inni akhafu Allah ọkùnrin tí obìnrin tó nípò tó tún rẹwà tó pèpè kọ́ abùn ṣe tó wá ní rárá o èmi ń bẹ̀rù Allah. má gbàgbé àti bẹ̀rù Allahu ní gbogbo wa má sì máa rìn ní gbèrígbèrí ibi tó ti kí bàjẹ́ rẹ ojú rẹ sílẹ̀ sọ ọ̀rọ̀ ẹnu rẹ sọ etí rẹ kí ti ṣe bẹ́ẹ̀ abẹ́ òní padà wá sáǹpù pípọ́ di zina ọlọ́run sọ èmi pẹ̀lú rẹ là wá níbi àìdá gbà wá níbi bá wa tún àwùjọ ṣe أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليكم السلام. أكوي صلاة جوت الله.